وما لا يسمى ذلك باسم إلا هو ومن كل ما نشكوه يا رب آتنا فأيوب إذا عافيته فأجبناه وما كان من ربي فإنك رب وما كان من مولى فإنك مولاهم وأنكر لنا منك المطائف كلها وحقق لنا فيك الذي قد رجعناه وأسبل علينا بنصرك وكفناه من السوء والمكروه نحن نحشره وأنزل علينا العصيان الكاذبين وأنزل علينا الفقيان بفضله وأرسل علينا من على الجليل على قومنا ساء أنزل البين والسلام على قومنا ساء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما المؤمنون الأحزاب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما يسعدون إلا إيمانا تسليما أعانهم الله شوفوا

اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى اله وصحبه اجمعين اما بعد السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله وبركاته تفضل لفضيله الاسلام المسلمين الحمد لله عن طريق في اجراء جرفان النبي صلى الله عليه وسلم ان يبادلنا láti bá àwọn ẹgbẹ́ ẹ̀ tóbi àtẹ̀yìn lọ́wọ́ ìkẹ́lẹ̀ oníwà nàbì májèlé ọ̀gbẹ́yà fún wa ọ̀gbọ̀n mẹ́rin ní kàsí rẹ̀ bàbá ìtìyà wa mẹ́rin wọ́n rẹ̀ níwájú rẹ̀ bàbá ìtìyà ní kàsí rẹ̀ àwọn tí wọ́n ti dárí kìámà nù wọn bá ní gbàgbọ́ wọn àwọn tó ṣẹ́kù mẹ́jẹ̀ afara kọ́ lára wọn lẹ́yìn náà àwọn àfọ́ wa ọba nílẹ̀ dákú méjì bá wọn dàrú ilé wọn mẹ́jẹ̀ ọ̀gá ọ̀rọ̀ ọ̀nà wọn mẹ́jẹ̀ bàjẹ́ àwọn tó ti wá bọ̀ fún àwọn àfọ́ wa ó lè tóbi wa àgbà ní màdùn àwọn ojú pé ó tóbi àwọn àfọ́ àfọ́ àfọ́ àti ẹtì lọ bá ní pọ́ńpọ̀ kẹwàá àwọn tó ṣẹ́kù láàrin nílẹ̀

ajọlọ fìdáwùsì ọlọ́jọ́ orí bẹ́ẹ̀ wà. àdàpàyọ ọkọ̀yà pọ̀jù sọ́dọ̀ ìmáàmù àtàṣàbù ọlọ́jọ́ sílẹ̀ sí. lẹ́yìn tí wọ́n wá gbogbo ẹ̀yìn àgbààgbà ọjà ọba dẹ́dọ̀ ò ní fi ń lọ ẹ̀ ní jẹ̀bi o. ó ń kálukú ló ń wà sí níwá sọ́jà. ọlọ́ ń bá fẹ́ jẹ gbèsè ẹ̀rọ tó bá fẹ́ yọ ìfọ̀kànbalẹ̀ kúrò lọ́rọ̀ ẹ̀dá gbèsè ni ọ̀jẹ̀ sí ẹ̀ ní jẹ gbèsè. mo kí

lọ́rẹ̀ lọ́tọ̀ lọ́sì ọ̀nàkùn mẹ́jẹ̀ parẹ́ o. ọwọ́ akí àbú Zainabu náà jẹ́jẹ́ ọkọ̀ ọ̀hún Zainabu ọba lẹ́dà ó fi lọ àti gbogbo àwọn tọ́lábà àtàjọ tàbí bíbà ìkólẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ayi bàbá ọkọ ma ọ, ayi bàbá ọdà, ọkọ ma ọmọ lẹ́gbẹ̀ẹ́ àbájọ. Ẹ̀rọ kò sọ́kọ̀ yẹn bá wọn, á ní bàbá òfin yẹn fún ọ. Ọjà ìjọba ìpọ́nlẹ̀ òrìjì òjò àbí ọjà kan. Wọ́n máa ń di bàbá òfin wọn ní ìdíkẹ́ ìgbéyà rẹ̀. Àwọn ọmọ ọjà kan ọmọ ọjà náà tó kó wa wá. Ìmọ̀ ọjà tó kọ́ fọwọ́ dà. Máa bọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀ ẹ̀sìn bára tó bá tọ̀ àwọn táwọn náà tó máa pé ìhàmù ọjà ní ẹ̀rí bàbá wa ìjẹ́ ní asọ̀rọ̀ ń pa rẹ̀ ní àwọn àsìkò díẹ̀ òun náà ni pàtàkì súnmọ́ nínú ìsìláàmù wa ẹ̀yin bàbá wa ẹ dákun ẹ rí pé a ní fáànù hàn àgbọ̀yé kan bẹ̀dáwò yẹn ní sí ìsìláàmù tí èsì ṣe ti ìsìláàmù àgbọ̀lẹ̀ náà ni pé wọ́n jẹ́ àfihàn àìní fún ọ̀rọ̀ àdìbò ìjọba ń bá ti sọ́rọ̀ ọkùnrin ní ìrọ̀rùn ìfọ̀kẹ́kà sí wọ́n mọ́ jẹ́ àgbọ̀lẹ̀ súnà tí ìnàbà wíyà tí mustahabu ìjọba ti wá mú súnà bí ìbálẹ̀ṣẹ́ súnà ní ìyẹ́pára ní àfikíà rẹ̀ níjókòó yìí ṣùgbọ́n mo rọ̀ ní àgbàlagbà ẹ̀ẹ́n tí ń sọ̀rọ̀ yìí Bẹ́ẹ̀ni ẹ̀sẹ̀ ń wò mí, ẹ mọ̀ wípé ọmọ ń rìn lẹ́nu mi. Ṣé ọ̀dà? Ṣé ìtọ́jú orí yìí gangan? Ṣùgbọ́n wà láì kò tí wọ́n gbọ́ ọdún. fún ọmọ mi lẹ́yìn. Iná àwa àdùrà ló ń fi sọ nínú ìlú Tẹ́kì wàbí Tẹ́kì ìrìnlálẹ́ màá ní yàrá òpákì wàbí Tẹ́kì ìrìnlálẹ́ màá ní ilé arúgbó káàkiri. Àwọn ń rẹ̀ wá ní ọjà sọ́wọ́dọ́ ibi bàbá ògbó. Lábọ̀ owó àbí lábá? Lábọ̀ owó. Lábọ̀ owó. Lábọ̀ owó. Ọjà. Ọlọ́run ìfúnná ọjà yóò dùn fún ọ ọlọ́ọ̀ni ìgbẹ́jọ́ fẹ́ padà dé pẹ̀lẹ́ fún un àwọn ìlú ilé wájà máa fún ọ̀gbìdá ní tó kù ní kọ́kà fún un ní tó kù lórí ní òkú fún un. bẹ́ẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ fún yàn sẹ́yìn òní ìṣú ayé ọ̀mà lọ ayé òní dayín màálù lọ bá dá lẹ́sẹ̀ àwọn èkú òfin márùn ni wọ́n wà lọ́mọ ìjọba èkó wọ́n wà tẹ̀lé fúlàní ní wọ́n bá kọ̀ padà rọ́lẹ̀ wọ́n kò fún wọn bí ẹ̀ ayọ̀mìtayílẹ̀ ayọ̀mìtayílẹ̀ jọ̀mọ́ra tí wọ́n dá kí n dá kọ̀ sún náà ẹ̀ ẹ́ sì rí mùsùlùmí wájáde kú ọ̀mọ́sálásí ojú mùsùlùmí tí wọ́n bá ní kẹ̀kẹ́ sẹ́yìn àwọn àdúgbò náà lọ wájú kan kí ló di ohun níbẹ̀ tó fi dé pé ọ̀tọ̀ ní sáàmù sálẹ̀ Yorùbá ọ̀tọ̀ ní ọ̀tọ̀ ní ọdún pẹ̀lú alùsùnà fún ìgbà tí wọ́n kẹ̀kẹ́ àwọn alùsùnà ní ìlú lónìí. Ọ̀nà ní gbogbo ọdún tí ó kéde àwọn ọ̀dọ́ yà. Wọ́n ní ká yá bí ẹ̀mí owó mọ́sálásí kẹ́ ìtọ́ mi oṣù méjì. Dáná takọ̀ pé yá ṣe yá. Ó tún láàlẹ́ ṣe bẹ́ẹ̀ dé. Ẹgbẹ́ àlẹ́ sòkú. Ẹgbẹ́ owó ní lọ pé mọ́sálà ọgbọ́kọ rẹ̀. Kí ló mọ̀ bí ti bá ń gbé lọ? Wọ́n gbá àmì sàárẹ̀ òwe. Wọ́n gbá àmì sàárẹ̀ alásàkẹ́ ń gbé ìlú sàárẹ̀ bọ̀ rárá àmọ́sà rẹ̀. kí ló fà á tí a fi sọ sílẹ̀ nílẹ̀ yorùbá jẹ̀mọ́ra a lè mọ ìdí rẹ̀ fún ká súnmọ́ àwọn àgbàlagbà lọ. ká tó o pé a máa kọ́ ọlọ́run dàbí ìgbà ìwá ọmọ tó kọ̀ lé bàbá tòbí o àwọn ọmọdé ń gbé bí dájọ́ dájọ́ bá ní tòbí ọba àgbẹ̀dà ni ó lò ń wa tí ó tòbí. ayé pátá tó lè mọ gbòǹgbò ń bọ̀ àfi ká sọ àná lónìí. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yẹn àná tí olóbi òní tí òní báyìí sọnù lọ́wọ́ lọ́wọ́ kò sí láṣẹ rí àfi kárí àná. Ta ló sọ ta ló bá ní sọnù mọ́lẹ̀? Ṣé ọ̀dọ́ wa sọnù kọ́? Jẹ̀mọ́ra ṣé wá rí lọ́kẹ́ àná súnà fi Islam ipò ìṣúná wà lọ́fẹ́ sọ ọwọ́ àwọn àwọn olùdókòwò rẹ̀ jọba kan kọ́ lọ Islam wà ní ẹyọ ní o ọ̀yàtọ̀ bí ànábì ṣẹṣẹ oníṣì ń jẹ́ Islam ṣùgbọ́n nígbà tí ó pínlẹ̀ Yorùbá ọ̀nà owó ló gbàjẹ́ Islam ọ̀wà tààràtà pẹ̀lú pé àwọn àwọn tí wọ́n mú bọ̀ àwọn àgbà afáńlá ó jẹ́ pé gbogbo mẹ́sì ń sọ pátá òní wọn mà gbogbo tí àìní ìpè lọ́dọ̀ wọn ìbílẹ̀ àwọn kan gbà á látọ̀rọ̀ àwọn olówó àwọn kan gbà á pẹ̀lú pé ìdílé báyìí làwọn báyìí jùmọ́ ní tí ò tí ì pè é tí ó lẹ́yìn àṣìṣe nìkan wọ́n bá ìbá olúwẹ̀ ìbáfá ẹ̀rọ ìbọn ìfọ̀bá wọ́n ní kí ni bá ń sọ gbàgbọ́ fáìlì fáìlì ọba ẹ̀tọ́ ẹ̀jẹ̀ o ẹ̀ gba àwọn àlejò rédíò láìpẹ́ ẹ mẹ́jọ nítorí pé àwọn náà ó kún iná pẹ̀lú agbára mi jọ̀mọ́ kọ́mọ́dà èso a máa sọ òótọ́ a sì máa polówó òdodo nígbà pásítì ẹ̀ka fẹ́ tú à ń pè nìkan ní Abbas kébùrù mìíràn dáàsì bàbá rẹ̀ mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ fẹ́ o torí pé ọ̀rọ̀ tó gbọ́ fẹ́ mi wọ́n wá ní ọ̀sàkánlé wọn tẹ́sí mẹ́ta wọ́n ń pè ní dinar òòsà yìí bàbá ìfẹ́kọ̀ọ́ wọn jẹ́ tí ó jẹ́ olórí ọtí bàbá náà ṣàjẹ́ bàbá sí wọn ó wà mọ́mẹ́ orí àpàṣ sórí dìmọ́rì ìní fún yàn lọ́mọ o dìmọ́rì èdè yóò fún o onímọ̀ fún yàn lọ́wọ́ inú méjì yàn ọ̀tá o ọ̀ọ́ sáà pé o fẹ́ tó ọba ti ní ìkẹ̀kẹ̀ lọ́mọ bá fi ọmọ bá ń tẹ́kọ̀ọ́ lójoojúmọ́ ìdí òkun ìdí ọgbàza òun ní ọjọ́ mi. ìmáàmì òun ni ọlọ́run fẹsẹ̀ jáde pé ó ti náà. bí èyí ṣe sọ̀rọ̀ jáde láti inú ìsàmì wípé kí ló ń ṣe ń bí ìwọ àbáṣù. ìmọ̀lẹ̀ ni ìwẹ́rì tàbí òbí wọ́tọ̀rọ̀ lè wúrà. bọ́dọ̀kùnrin mẹ́yàmà mi ń kọ́ ìṣù ẹni tó lọ ń gbé dìde nínú kùrẹ́sì lẹ́yìn ìgbà tó wọn lọ́yọ̀ lọ òun ló kún mọ̀nà ní ìsìn ee àwọn àgbẹ̀ náà rọ̀tá nàìjíríà fún ọdún márùn rọ̀tá ọ̀bùnà ní kìtàbí ìyẹn nàbí ìmọ̀lẹ́bí èmi ò sá àgbà márùn mo ti fò láti rí ogun ti dúró bí nítorí ọmọ nínú ayé àfẹ́gbàlà ọ̀sùn muhammadu. tí a bá dúró dáfá ìbára ń sọ fún wọn ọlọ́run ló dé nílé ìgbà wọ́n táwọn ọ̀dọ́ a ní sàwọn pẹ̀lú òun. bákan náà ààrẹ lágbọ́sà òun náà ní pẹ́ẹ́lẹ́mù pẹ̀lú ọmọ wọ́n ní yọ ọgbà àlejò àlejò tí ọgbà náà àwọn olórí rẹ̀ àwọn ọ̀tọ̀ náà ní ọgbà pẹ̀lú a ní sọ́kẹ́ náà ti bọ̀. ọ̀rọ̀ tí wọ́n mọ̀ sáàdì kí lè tọ́jú nílẹ̀ Yorùbá wọ̀nyí wọ́n máa sọ fún ọ wípé ẹ̀sìn ẹbọ ẹ̀sìn òòṣà ilẹ̀ sí àbáláyé ọ̀rọ̀ burúkú. Bẹ́ẹ̀ ló ṣe lè jẹ́ bẹ́ẹ̀. Táàlà àkọ́kọ́ ẹ̀dá tó kọ́ nínú ẹ̀mọ́ àyànfi Ádámà ló wá ń ṣe. Ìgbọ́dọ̀ ní sí. Lásìkò rẹ̀ wọ́n ò fi nǹkan kẹsẹ̀ náà lórílẹ̀ ju ẹ̀sẹ̀ lọ. Ẹ̀sẹ̀ tí ó ti pààyàn náà ni títàrí bí yóò fi yé pípò lọ́wọ́ sísè wà dé pèsè àwọn ọmọdé yàtọ̀ ti dáyé. ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ òṣùwọ̀n wá báwọn èèyàn àwọn ẹ̀nàbí yóò ní ti ẹ̀ wáyé gbágbágbá àmọ̀gbò tí wọ́n máa ń kó àwọn èèyàn yìí tí wọ́n máa ń sọ́ra sáwọn èèyàn yìí. tí wọ́n wá dáa kí wọ́n kú kẹ̀ gbàgbé wọn wá wọn ò fẹ́ gbàgbé wọn ààrẹ gbàgbé wọn wọn ò fẹ́ gbàgbé wọn wọn ní kí ẹ gbé lọ́ka gúúsùlọ́ọ̀mù ìbàdàn ní bá sì sílẹ̀ ọjọ́ ń gbọ́dọ̀ fọ́ àwọn bàbá yẹn kú pọ̀ kan díẹ̀ díẹ̀ àwọn ọmọ tí wọ́n sẹ̀ ń bí àwọn náà ń dàgbà bọ̀ wọ́n la máa nù sí àyè rí nínú lọ́wọ́ bàbá bá sí i nígbà omi wípé ìdí tí ó fi gbé àwọn èèyàn àwọn èèyàn màmá kò sí wáwá bá àwọn akókò kù ẹlọ́kàn ní ẹ̀yìn ẹ sì fẹ́ yà àkọ́ ọ̀rọ̀ wọn ó ní àkùdó ó ń bọ̀ sàkíńdọ́ ìgbà yìí sí ẹ̀rẹ́ yà ẹ̀sìn náà wáyé bí sẹ́yìn wọ́n àwọn ọmọ kílẹ̀ tó ń sẹ́yìn náà ah àwọn tí ń fún ọlọ́wọ́ àwọn tí ń wọ́n kúrò wọ́n ti jẹ́ wọ́n kà nù àti àwọn wà máa ṣe fún ah ọ̀rọ̀ máa dùn ún lọ́wọ́ ọ̀bọ̀ ni. ìdánilà kọ̀kọ́ ọgbọ́n wáyé tí èsì sọ hundred years ọgbọ́n wáyé ni. ìdẹ́yẹ̀ máa ń lu wípé ó tó di pé wọ́n mọ ìsìlámù náà lé tíá ìsìlámù ni ẹ̀sìn kí ni ẹ̀sìn àbáláyé lọ́rùn kíá nígbà tí islam ìgbé nǹkan àkọ́kọ́ tá àkọ́kọ́ rí wọn pé odidi ni wọ́n wà kò ní sí ẹnìkan tí ó jẹ́ mùsùlùmí tí ó mọ̀ súnmọ́ mọ́wà wọ́n sì ní wọn ìwọ̀nba ìfẹ́sìn gbọ́ ọ̀tọ̀ ìsìlámù jọ náà wọ́n náà fẹ́sìn ìsìlámù káwọn àpẹẹrẹ ọkàn ẹni ọkọ̀ jẹ́ ìmọ̀ọ́mù ní ẹ̀gbọ́n alágbé súnwọ̀ mẹ́sàn ló ké lọ́dún àbá rẹ̀ ti níwọ̀n yìí ọmọ tí máa rẹ̀ ọmọ tí máa rẹ̀. Wọ́n sì máa bá rẹ̀ pọ̀ ọ̀gá sínú wálà ni. Tá a bá wọn súnwọ̀ mẹ́sàn òbí láti ló déjọ́ náà lọ. Prospatia. Ṣé ká kàwá? Ló bá ikọ̀ kẹ́kẹ́. Bẹ́ẹ̀ èèyàn kò lè kó ìwọ ń kó ti àyè bọ̀. Bẹ́ẹ̀ náà mélòó ní kébọ̀? Mẹ́sàn-án ń sọ fáwọn ẹbí rẹ̀ ó ní ìgbà ìsìnkú náà lójú ní ọ̀rọ̀ àrẹ́bí ọmọ àyà kẹfẹ́ tí bá káyà ìmọ̀ àjú ọmọ fúnra ẹ̀ ṣùgbọ́n mo ń gbà àfọ́lọ́jọ́ náà pé ẹ̀pẹ̀ ìṣèjọ́nà ìṣèjọ́nà náà rẹ̀ làwọn ológun ẹ̀rọ wọ́n wà fúnra ó ń bèèrè ojú onígbàláwo wọ́n wà pàdé nítorí ìbọn ìbọ́kọ́lọ́wọ́ ẹ̀sìn sí mi ìpani ọ̀rọ̀ rẹ tí a bá wá dé gbogbo ìlú òtún fún yẹn lórí tí a bá wá rí tí a ń gbé ìwé bòòlù tó ń ga ní mímọ́ ọ̀sán ló ń gbàgbà mímọ́ ọ̀sán ló ń rí kí àti bẹ́ẹ̀ ló ń mọ́tò láti rí. Èdè bá bá mú wọn kiri wọ́là iná nǹkan wọ́là omi tí ó tó sí ń bọ̀ ọ̀pọ̀ tó ẹ̀ bó ṣe kúrò náà máa ń bọ̀ rẹ̀ mú bó ṣe ìlẹ́tọ̀lẹ̀ náà ètò ọ̀sẹ̀ ti dàrú báyìí lọ́nà ọba àwọn olóògùn pẹ̀lú pé ọlọ́run ti ṣètò láti gbé òdodo bó ṣe ṣàdéhùn wọ́n wà náà náà. lẹ́yìn ìgbà ohun tí bá ń gbọ̀ fún ilé ẹ̀kọ́ ló ń kí kí náà bá bá sì máa fi máa lò díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. nígbà náà lóhùn kò sì kéwú tí wọ́n máa sọ pé ọ̀rọ̀ ìlú ẹ̀jọ́ máa tú iná wí kọjá wípé wọ́n àti àwọn bàbá wọn dọ̀hùn tí wọ́n bá dà sọ́gọ́rùn-ún wákàtí ní tìlẹ̀. Ìjọba tó mú kí kó mọ̀ kírun ọmọ táwọn ẹ̀gbà kó mọ̀ wẹ̀ tó ń lò fàbí mọ̀ tó ń wà ní ilé. A ní òkírun, olé òkírun, òun wà wà rí, ọ̀rọ̀ rí ló fẹ́ ohun ìrọ̀rùn, àkàkó wọ́n, àkàkó rẹ̀ ó ti ń bá gbàgbàgbà ní ìbéèrè ìdè ló ń bá ká. Wọ́n mú sọ́kọ̀ àwọn ọ̀gbẹ́rẹ̀ náà àwọn màmá wọn náà tí wọ́n bá ti ń gbọ́dọ̀ àwọn ọmọ ẹ̀kọ́ àwọn kan tó wọ́n sọ báyìí wọ́n mọ̀ sọ yìí ọ̀dàpọ̀. níjọ́ náà lóhùn ìsìláàmù ti ń bẹ lọ́dọ̀ wọn ìtẹ́rí tìtẹ́rí náà lọ. ìsìláàmù pé a ti gbà pé àṣàbà máa túnmọ̀ pọ̀ lọ́wọ́. níjọ́ náà lóhùn tí wọ́n bá ń pariwo orí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ìsìláàmù kọ́ wípé wọ́n mọ̀ lọ́dọ̀ tuntun wọn tí ìgbẹ́jọ́ bá sọ ọlọ́dàkùnrin ọlọ́gbọ́n ni ó ní bàbá wọn ó lè rà bó ń fa. àwọn náà mọ̀ ẹbí ọmọ wa sọ́dà àwọn olè ẹ̀sìn sanárè nígbà tó àwọn ọmọ ọmọ rẹ bá wọn nígbà tó bá ìgbà sàmù díẹ̀ díẹ̀ kí wọ́n fọ́ fọ́ wọ́n sá sọ. kèésì ìṣẹ́gbẹ́ ìmọ̀ yẹn ń bẹ pẹ̀lú wọn ṣùgbọ́n wọ́n ti ta ìsìláàmù ìsìláàmù náà ni ó ń pè ń gbọ́ náà lọ́wọ́ ṣùgbọ́n kèésì òkèjì sọ́nà wọn wàá gba bí omi gbà àgbọ̀ àgbọ̀ ọlọ́run wọn gbà wọn ọlọ́run wọn gbà àgbọ̀. ẹnì kan wá ní ọ̀rọ̀ yìí lọ kó tilẹ̀ kọ́ lọ ọ̀rọ̀ kó tilẹ̀ kọ́ lọ. báwo ni wọ́n ṣe wọ̀ ìdáná fún òní mẹ́tọ́ tí yóò sì jẹun láyé ni. bí ó gbọ́dọ̀ yé bí ó ṣe gbọ́dọ̀ ọmọ ní ọ̀rọ̀ rẹ̀ kí ó fà á lọ́wọ́ àáfàá àti kòmọ̀tì wọn pẹ̀lú ìwà ikọ̀ tó kàn rìnsẹ̀ lọ mọ́kà ibẹ̀ ni wọ́n wà pẹ̀lú bàbá bàbá wọn. bàbá bàbá wọn tí wọ́n mọ̀ lọ yìí ọdún tí bàbá yìí sọ pé òun lọ mọ́kà ni bàbá ń kílọ̀kì one twenty. ibi tí afẹ́fẹ́ bá fẹ́ lọ iná ní orí wọn afẹ́fẹ́ lọ. irú ẹ̀ ti fún ọ̀rọ̀ àìsí kò kí á dàbí ẹ̀rù tí wọ́n bá ní ń gbọ́dọ̀ ti gbọ́ òkè agbóhùn ni wọ́n ti bí èèyàn nígbà bàbá tí mò ń sọ̀rọ̀ rẹ̀ èmi ń pè mí bàbá ń jẹ́ àgbọn. ẹtí ọ̀rọ̀ àmúlò ọwọ́ ajọ́ ọmọ ọmọ níjọ́ náà lọ́ọ̀ tí wọ́n fẹ́ lọ mẹ́ta wọ́n gbọ́ obì kánú kìí ṣe pé gbogbo odidi owó tí wọ́n ṣáàjì ìgbẹ́rẹ́ wọn owó wo ni ó gbọ́ ọdún kánú wọ́n sì rẹ̀ bákan náà táwọn bá fẹ́ gba ilé kánú bíi ọ̀sẹ̀ méjì mẹ́ta bí èèwọ̀ ni èrè láwọn ó sì máa ná káwọn tó lójú rẹ̀ ìjọba àpò nínú wọn sàrà wọn bọ tí wọn bá débẹ̀ wọn lọ rè bí èèyàn tó bá jẹ́ bí ìmọ̀ náà dùn ẹjọ́ kù bí èèyàn ń gbalẹ́ bì wọ́n ti sọ̀rọ̀ ní ẹ̀rọ. Ádámù èyí ó nà tó bẹ̀rẹ̀ bí òsì kàkì wọ́n gbà yìí ẹ̀sìn tí wọ́n ti mọ̀ ní ìpàdé ọgbà dé. Wọ́n wà lọ́ba lóko padà ẹ̀dá kan tí yóò bá tiẹ̀ dé mọ́ ti gẹ̀gẹ̀ tí yóò máa mẹ́rọ torí irú wo la tún lè fún bàbá yìí náà jìgìǹtì ni o jìgìǹtì sì ni ó tó rìn ìjọba àrùn ṣùgbọ́n níbẹ̀ ilé òtún rọrùn bíi ti bí o wọ́n kàn lẹ́ ìdálé mọ̀jẹ̀ ẹ̀ ẹ́ nàtó yẹ báyìí lọ́sẹ̀ yẹ báyìí lọ wọ́n wà àjọpọ̀ tí ká lọ wọ́n wà àjọpọ̀ sọ́dọ̀ àwọn alébíà ṣe ń pọ́nlé wọ́n lọ́ máa bá wọn bọ́ wọ́n máa bá wọn lọ́pọ̀ díẹ̀ díẹ̀ ní tíwáṣẹ́ kúbẹ̀ wọ́n máa jẹ wọ́n máa mú ọmọ ìgbọ́ wọlé eléyìí ó gbúlé wọ́n kù síwájú wọ́n dàgbé àwọn eléyìí wọ́n kù lọ́sẹ̀ ọ̀dọ̀ ibi káàkiri ẹ̀kọ́ kàlá ń lọ ìlú wo ni àwọn ọ̀nà ọ̀dà lásìkò torí pé òdò rọ̀ gbogbo tẹ́sí kàkọjá ilé omi ni ẹsẹ̀ sùúrù ẹjọ́ tó márùn-ún kí ẹjọ́ ní ẹ̀gbọ́n wa bí ṣùgbọ́n tẹ́ ẹjọ́ máa ṣe dọ́kítà bí ẹ lọ́ máa bá ọmọ ẹja lọ́dọ̀ ní o ẹja ìdààmú ìjọba iṣẹ́ ẹja ọ̀ ẹ̀ka ṣùgbọ́n ẹ lọ́ máa bá ọ lọ́sọ̀dà fún ọ yóò fi bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ títí títí títí títí tí wọ́n èdè afọ́jú bàbá wọn lọ wọ́n náà wọ́n dé Cairo wọ́n pàdé bàbá wọn àgbà àlàjì àgbà ṣé bàbá mi dé ìmọ̀ ìlú wọn àti bàbá wọn àgbà àlàjì apá ọ̀ka ni wọn méjèèjì wọn á tún mímísọ̀ nìkan àwọn sì lọ mọ́kà pẹ̀lú bàbá bàbá àwọn wọn ní èèmọ̀ táwọn ní wọ́n bá rí àfa kan àfọ àyè tí ẹ bá fọmọ kẹsẹbọ rẹ ní sọọbì ọmọ ilé ń wo ogún ọdún ká pẹ ní ìkankan ńgbà bá wa di pásítọ tí ó rà lọ pé tó sì sin àfọ ìdàgbà àfọ àwọn wà fọwọ́ sí inú yàrá tí ó kó jẹ sí ìwà àtúnṣe kàtó ìwà ìwà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà òsì káàdì ọmọ wọn wà kúnlẹ̀ fún lóbìnrin lórí àfọwọ́mọ wa gbé tí à ń rí rẹ̀ nípa ọ̀gá láti gbé yóò tó gbẹgbẹgbẹ yóò tó pò tí à ń fi lórí ọ̀nà kò fún àná yóò tó gbé tí à mí. ọmọ ọmọ máa ń pàṣẹ sí pé kó sọ lẹ́yìn ẹ̀dùn lẹ́lẹ̀ gbé tí àbẹ́wà lẹ́lòmíì bá wù lẹ́lẹ̀ gbé ọmọ lẹ́lòmíì. á fún mi sàgbàgbà ní àwọn òsì lọkùnrin yóò bàbá wọn jẹ ìṣẹ̀ṣe sáwọn ará yóò sọ wà ní bínú tí bá ní fi ọ́ sọ́dọ̀ rẹ̀ kéèyàn máa onígbà bàbá ìjọba náà ọlọ́run yẹn ń wá kí àtọ́bí gbọ́dọ̀ àtọ́bí tútù kò sí màjúmọ́ ìṣẹ́ pẹ́ẹ́tì náà wọ́n sì bẹ́ sí. wọ́n mọ báyìí wọ́n dé mọ́kà ní àìmọye ọdún gbígbé tí wọ́n dé mọ́kà wọ́n dé mọ́kà lẹ́nu ilà àwọn èèyàn wọ́n wọ dẹ́dà àtàwọn èèyàn kí àwọn wípé àbúrò àràfà náà wọ́n fà mí lóru. tí àmọ̀ fún ọjọ́ sẹ́yìn wọ́n kún dẹ́gbẹ̀ẹ́ ọdún kan náà kó jẹ́ ọgbẹ́ o wọ́n rẹ̀ báyìí. Ìjọba onídìí orúkọ ni tí òun ẹ̀ bá ṣe pẹ̀lú ìjọba ti mẹ́ta. Wọ́n ní nígbà táwọn parí iṣẹ́ mẹ́ta ìtẹ́. Gbèsè láàyè olùkọ́ ni ó bù ú. Ọ̀rọ̀ rẹ̀ kò tó ń bẹ̀ kò sí gẹ́gẹ́. Wọ́n ìjọ pé owó èdè pé ìjọba ìyẹn ọrọ̀ ajé ṣé ẹ̀sìn mọ̀ fún Haúsá. Àwọn tó yàtọ̀ síra ló yà ibi ọba ti dé ilé ìwúlé lọ́ba Hausa ní ìbàdí náà ọ̀nà ètò orí wọn mọ̀ ní ọ̀nà ìlú ìgbẹ́lẹ́ nìyí wọ́n kò sí ìbá àkàtọ́kà ó na àwọn Hausa ni wọ́n gbà lóru. jọba bí ẹsẹ̀ lọ rẹ̀ ojú ọ̀nà náà ni wọ́n bà padà bọ̀ káwọn alẹ́ nìkan kọ́ ló mọ̀ lọ láti bí pé wọ́n bò wọn àti àbọ̀ nígbà mìíràn náà èyí wọ́n mú èyí afọ́ mi láwọn tó àwọn olùkọ̀tọ̀ gbá wọ́n ní àfẹ́ ọlọ́run ọba búra ẹja ń gbé àwọn èèyàn mí fẹ́ mú ẹ náà fẹ́rẹ́ kẹlẹ kẹkẹ ló sì tutù ìgbà mí ìgbà táwọn ọgbọ̀ta àwọn ẹja wọn sì láti pè wọ́n tẹ̀lé calculation náà ni ẹsẹ̀ ṣiṣẹ́ o ìlú ó sì yíwọ́ nígbà mí jẹ̀mọ́ eléyìí owó bí àwọn ọkàn nínú ẹsẹ̀ ṣe ló dúró láti jẹun wọn ò sí máa pẹ̀lú ìmùsọ̀ yìí ẹ̀ka lọ́dún ẹ̀ka lọ́dún ẹgbẹ́ ìlú gẹ́gẹ́ ájì ó ṣe wá di pé àlàjì lọ́wọ́ á gbé orí orí ìgbà wàhálà ìgbẹ́ lòmí ìbálò tó lọ sáájì ó fi dé kúrò ń sọnú ẹja di sàárẹ̀ ẹ̀. ọ̀rọ̀ ẹ̀jẹ̀ àwọn èèyàn lọ àìmọye wọn jẹ́ òtún ní Sudan bẹ́ẹ̀ sì ló lò ní tẹ̀fẹ́ ìpínlẹ̀ rẹ̀ wọ́n àìmọye ọ̀padà mọ́ àìmọye di ẹjọ́ jẹ́ pé inú ẹranko lọ́sùn tó lọ gbàgbé kì í sì sọ wípé wọ́n ti rí gbogbo ẹ̀rí ẹ̀sìn yẹn tó tò ní. wọ́n ò mọ láti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó wà nígbà àwọn oníṣẹ́ yìí oníṣẹ́ yìí wọ́n gbọ́ ṣùgbọ́n wọ́n tẹ̀ sí ọ̀rọ̀ àdéhà àwọn ọmọ bí ẹ ṣe gbé mi padà ẹgbẹ́ kan kí ni wọ́n fẹ́ kó bọ̀ ní ọjà náà a sì ń ṣèṣe àwọn ọ̀rọ̀ níbí pẹ̀lú kíni pẹ̀lú ìgbìyànjú àti ọmọlúwàbí tí wọ́n bẹ lára ẹgbẹ́ náà máa ń díẹ̀ ní kí ó gbé náà lọ káwá pẹ̀lú kìí wàhálà máa gbé kí ni wà lọ́rùn kí ènìyàn kì í sí ní ẹ̀gbẹ́ ọmọ rẹ̀ pápá lẹ́yìn àwùjá ẹ̀rù ìgbọ́ba rẹ̀ pé ó ti gbẹ kí sẹ́yìn lọ́nà wà lọ́nà kí. Èmi ìdí dúró tẹ̀ ìṣẹ́ lẹ́nu kí ní ọ̀dọ́ tó kéré. Nígbà wọn gbé ẹ̀wọ́n gbọ́ àkànà nígbà òpamọ́ ogun ọdún náà ọdún yẹn kápọ̀ ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ wọn ẹjọ́ mi ìdúró gbogbo àwọn ọ̀nà fún bébí ọkọ̀ wọ́n fẹ̀lú ní ìsìlágbó owó ẹlòmí ìgbàgbé àtijọ́ ẹlòmí ìgbàgbé ẹlòmí gbòǹgbà wọ́n máa dúró sẹ̀sẹ̀ mìíràn nígbà ọ̀pọ̀ ọ̀pọ̀ five years gbogbo ọkọ̀ ní wọ́n ọkọ̀ ní sí apá ìpápá ní ọ̀dọ́ náà bàbá àti olùkọ́ ó ń sọ ìgbésí ìgbòdè ìgbésí kí o ṣe kọ́lá àdúgbò gbẹ́mí wa. ṣé ẹ mà bá ìyá làwọn kan jẹ ká a fi padà mọ ìtumọ̀ kéwì àwọn ènìyàn. àwọn sọ̀fọ̀ yìí pé àlééfù tó ń wọ́sẹ̀ lókè ń jẹ́ a bọ́dámúre ńlámú ajẹ́ alí áńkàrímú tó ń wọ́sẹ̀ lókè ń jẹ́ a bọ́dámúre mímú ajẹ́ amú dání tó ń wọ́sẹ̀ lókè ń jẹ́ dú a àlí a àánú dú. ẹ̀dá ìkẹ̀kẹ́ lókè ìkẹ̀kẹ́ sálẹ̀ ẹgbẹ́ gbèrè wa ni bó náà ṣe kọ́ mi. nígbà tí ó jókòó lọ́wọ́ tó sọ̀rọ̀ tó dé létí ètò ọlọ́pàá kéde kákòó kò yẹ ọ ṣáájú ẹ̀jẹ̀ àpá ẹ̀ ọdún méje. kájú ọwọ́ bẹ̀rẹ̀ kúrẹ́ wọ́n kọ wẹ́rẹ́ wẹ́rẹ́ ọwọ́ àfọwọ́ ẹ̀jọ̀ mi. inú ẹ̀ nígbà tó kọ̀ fẹ́ tó ń tó ń lọ sọ́kùnrin bàbá yìí nígbà tí ìjọba ń bá ń sọ ọ́ ìjọba ìjọba gbọ́dọ̀ fún ọ̀fẹ́ ìrìnkú ó ti retí wílé ìfẹ́ náà bọ̀ ní ojú ọ̀dọ́ afa ní ìtọ́ ọ̀rọ̀ tó ti nà túmọ̀ rẹ̀ ó lọ wọ̀n mọ́ ó kò kétumọ̀ ọwọ́ asẹ́sẹ̀ kò kétumọ̀ tó dọ́dún méje ìwọ ọ̀rọ̀ bó ṣe gbé akẹ́wọ̀gbà ó sì fi ọ́fíìsì tẹ̀ ọ́fíìsì náà ní mọ́ṣáláṣí ilé ọ̀rọ̀ náà wọ́n mọ̀ kí òkú ọ̀dọ́ náà yóò sì máa kó ọmọ kí ó wáyà ní kiri báwo fà ṣe ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó bá wọ obìnrin kan bó ti ń pa ìbí ń pẹ́ yàrá ó wá dijọ́ kan yàrá ń pè báyìí nìsa dáàsì máa bá lọ́wọ́ sí pé ọmọ kan ló lẹ̀ ń kọ́ kiri oúnjẹ tí a ń rẹ̀ yìí kí láwa máa ṣe tó ah, bá ti ń dáwọn àyè kọ̀ọ̀kan kí nǹkan kó máa yàtọ̀ nígbà ah, tí wọ́n ti dé sẹ́gun wọ́n ṣe wà ṣé ẹ̀rọ pé àlẹ́ bíkẹ́ ọ̀sán àdó ń ké nǹkan ọ̀sán wa kí ló bí ní ìsìn jẹ̀mọ́ ẹ̀sọ́ fọ́dọ̀ o tó bá ya aláwọ̀ gbogbo yóò rí bìbọn ọlọ́run bí ìsìn náà ṣe tẹ̀lé yóò wọ́n bá sẹ́wà ọ̀sẹ̀ tí ó sẹ́wà làwọn ọmọ ẹgbẹ́ wàá tó lọ pàdé wọn wọ́n pọ̀ sí ọwọ́ náà tún ní àáfà àtẹlẹ́ àyè tó nítorí fẹ́ẹ̀kọ̀ fún àwọn ọ̀làdá ẹ̀wọ́n ta ọjọ́ wọn dà wọ́n nígbà tó sọ síkáàfù ń gbọ́ pọ̀pọ̀ nígbà bá ìgbà nínú ewu tí ìbá ń ké bá máa nù wọ́n sì fi ẹsẹ̀ wọ́n. wọ́n wà jókòó pẹ̀lú pé àwọn ìgbẹ́kùnrin àní ìjáde wọ́n pa ìlà òdìdè wọ́n padà sáyìn òdìdè nítorí pé ọjọ́ náà fẹ́ gba gbogbo ọ̀sán ọkọ̀ ẹ̀ bẹ́ẹ̀ bàbá wa kan bẹ Ọlọ́run dàpọ̀ máa ń bàbá wọn èmi dàpọ̀ àdúgbò wọn tí wọn bá ti bímọ ládùúgbò wọn tí bàbá bá ti wọ àṣọ báwo nípa ìwé wọn àgbà ilé ọmọ náà lọ nígbà tó gẹ́gẹ́ ẹni wọn ní ẹ̀kọ́ àtọ̀yà rọ́ọ̀sì ló sì bó bá ti á di ọ̀sẹ̀ tí wọ́n gbé àmùlàbí bàbá wa kó àmùlàsù méje wọ́n máa jẹ́ kí ẹ̀dẹ̀ fáwọn ọ̀dẹ̀ bíi méjì ó tún fi òkú lẹ̀ kẹ́hìn

a máa fi dìbẹ́ǹdẹ a máa fi mẹ́ta fún orí náà yẹ̀wò rẹ̀ ni aláàjì ọ̀rọ̀ wà ó tá a bá parí ẹni tó ní sè é ah nígbà bá parí àdúrà rẹ̀ lẹ́yìn àsọtí gbọ́dọ̀ ọ̀pọ̀ sásán bí ìsọ̀rọ̀ olóògbé ní olùgbé kọ̀m̀pìtì ọ̀bọ̀dá ní ti fún ọ. tí a bá máa tó wọ̀ padà ìyẹn wà pẹ̀lú ní ọjọ́ náà lóhùn tí ó ní àfa àkànlẹ̀ ráyè tọwọ́ bọnu méjì ní ìpèsè àwọn tó jẹ́ wípé wọ́n bí wọn sọ́dọ̀ àwọn ọlọ́rọ̀ àwọn náà lọ́rọ̀ àti wọn ní ojú ọgbọ́n ẹ̀yìn ọgbà kan ní o tọ́ba jẹ́ ọgbọ́n ilẹ̀ tí ń dáko yáà máa kó ọmọ kí ó bẹ̀ ọmọ kí wọ́n máa fi gbéra àwọn ẹ̀rù oko wọ́n dàbí àwọn kan sọ́dọ̀ ẹ̀yà nígbà ọ̀bá di wípé àgbàdo bá jáde àgbàdo yìí náà ilẹ̀ náà ó fi ṣòwò àwọn tí ó kiri òbí lọ àwọn tí ó kiri òbí lọ wọ́n kiri ẹ̀ lọ. ìdàkejì láwọn tó jẹ́ pé wọn ò ní tí wọ́n dọ́kọ̀ tì àdókò tí wọ́n bá ti gbé wà láwà. ilé ìgbóná rẹ̀ lọ kí ilé ìgbóná òǹdàlà òun á jábọ́ látòrí ìlú ata mélòó lata mélòó ni ọ̀rọ̀ bó ṣe ní kó ìrìn ẹ̀sìn sọ fún àgbọ̀dọ̀ méjì ẹ̀gbẹ́ ni ìlú wa di tán fi ń fi ẹ̀sìn. Àwọn àdìọ̀kẹ́ tí ò gbọdọ̀ sí nínú Mùsùlùmí ọlá ń gbé sí àwọn tí à ń pè ní àfa wa. Ìmọ̀ yìí kò wá ikú báyìí náà lọ. Fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ yìí ọdún, gbogbo ẹ̀ yàtọ̀ ní ìsìn kèétí kèétí yà. Gbogbo ẹ̀ yàtọ̀ kèétí sixty years. Gbogbo ẹ̀ yàtọ̀ kèétí forty. Káàsọ̀ wípé ẹ̀sìn ká máa sọ pé òdodo ẹ̀sìn rẹ̀ ó ti ẹ̀kọ́ rí ẹ̀ lọ́rọ̀ ká ní ayé àfà ìṣọ̀lọ́dà bíi báyìí ó wá pure ọmọ ìwòrà wọn ó pure ọmọ tẹ́yẹ̀rìn ó pure ọmọ ìṣòro ọmọ ìdìbò forty years lójú fún ọgbà. nítorí pé táwọn náà bá jẹ òwúrọ̀ òwúrọ̀ ìgbàgbọ́ ni wípé abala yẹn ààyè ń bá ilà àwọn ọ̀dọ́ náà ilé tẹ́sán lọ kọ́míò bá bẹ̀rẹ̀ kọ́míò tó bẹ̀rẹ̀ yìí iná lórí nà kọ́míò nígbà yunifásitì nígbà wo ọ̀sán sọ ṣùgbọ́n gbogbo ọ̀nà tá a bá ti tọ̀ tí èèyàn bá ti ń ṣe ọ̀nà tó lọ wúlò fún àdínẹ́bí àníyàn lè dá o àlejò bá rẹ̀. nígbà tí sọ́ọ̀mù wá fún díẹ̀ díẹ̀ tó ń bi wípé kí wọ́n fẹ́ máa pọ̀ díẹ̀ díẹ̀ kéwòn èdè ìdí ẹ̀dá tó jí sí kéwòn èdè òun lajú sí ibi àti jí sí èdè ibẹ̀ láti láà gba ìbáadà bẹ́ẹ̀ sì kẹ́yìn ọ̀bà jẹ́ àfọwúṣẹ̀ ríà ìjọ ń bẹ̀ ìwẹ̀ ìwẹ̀ bá a ṣe mọ́ kí wò bá a ṣe báyìí bá a ṣe dandan ni kèrè ṣe àfọṣọdù lábáwá nǹkan bí ìyá sọ̀rọ̀ sòfin àbá wọlé kíni bá wọlé sòfin à. ẹgbẹ́ àjọ ọ̀nà ìfọ̀sọ̀ yẹn ní nǹkan tó jẹ́ bí ọgbọ̀n ọdún àti márùn-ún sẹ́yìn mọ́sálásí wo ti ní tẹ̀sán wọlé káàdì mọ́tò ti ṣe nípa náà lọ́wọ́ ẹni tí bá ń ṣe nǹkan yìí ó ń làwọn èèyàn ló ń bọ̀rọ̀ fún ládùúgbò tó o bá gbé tó bá wá jẹ́ yìí àtẹ́lẹ́ ọ̀gá ìyàpọ̀ ní sọ̀rọ̀ kí mo ṣe wá síbá níbi òde pọ̀ ọ̀gá ìwé mi yìí bẹ̀rẹ̀ lọ́wọ́ fún un bẹ́ẹ̀ sì ni èsì yóò mẹ́ta nínú ẹ̀dì fún wa. à ń bá lọ díẹ̀ díẹ̀ díẹ̀ bí nǹkan bí nǹkan àtúgbà sí àgbàsíwọ̀n pẹ̀lú ṣùgbọ́n mo fi wọ́n fi àwọn ọmọ lẹ́yìn láì gan fi wọn gbà owó yẹ wọ́n fi kan ọlọ́ọ̀dún ọ̀sàkùn ọlọ́ọ̀nà náà ee ìtura ilẹ̀ onídìí bẹ́ẹ̀dì ìjà fẹ́ wọ́n fẹ́ wọ́n bá káńtà ọ̀nà kẹ́límà ẹ̀wọ̀n káńtà ní ìsìn ẹ̀wọ̀n ọdún tí mo fi ayẹlẹ̀ fún ọ̀wá ọdún mẹ́ka ọ̀bà pásítọ̀ ọdún mẹ́ka ọ̀bà fífà. ọdún yóò fi ọjọ́ kan ní ìlú mẹ́rin mẹ́ka ní ètò ọ̀nà fífà kan bá a bá tọ́jú ọ̀run yẹn, èlò ah, nítorí mí lè máa wọlé ọ̀sán báyìí, èmi yóò gba ilé Àwọn tí ń ti ìwà tí wọ́n ti lọ sí. Díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ abátúndá sọ́wọ́ àwọn alùpùpù náà plus ẹgbẹ́. Àwọn onímọ̀ ẹgbẹ́ yìí wọ́n máa ń pè wá ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún máa sí program ìsinmi Sunday. Ẹ máa gbọ́ sọ́kà tó fẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìgbà náà wọ́n wá sọ́wọ́ sọ̀tọ́ náà àdìsí náà wọ́n wá wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ lọ́wọ́ ni pé ẹgbẹ́ mi ló tó wù ẹgbẹ́ mi ló tó wù lọ́wọ́ súnà nílẹ̀ ìsọ wọ́n sì ṣàdúrà pé kọ́lọ̀ jẹ́ kí ẹ̀rọ àwọn agbábọ́dọ̀ máa tó ẹ̀tún ní mẹ́tíkà máa yẹn láyàn pé ẹ̀rọ ọmọ bíbá sí wọn ọ̀rọ̀ sísá mùsùlùmí bá nílò tíbẹ̀ fi káwọn náà máa gbọ́ bí òfin sì papọ̀ ẹ̀dọ́ papọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ náà lọ́mọ wọn bá wọn ra ayé fún wa lọ́nà wọn mọ́kà tí wọ́n ń lọ pẹ̀lú wà lẹ́yìn téèyàn bá gbéra láti èkó dàrẹ́ẹ̀tì ó dín díẹ̀ ní sẹ́ni àwọn àṣírí kápákì kálò ó ló ń tẹ̀ ní five hours ni lófùfù òye lọ tí ó ń bọ̀ lójúmọ́. ọwọ́ mi pé àwọn èyí tí a kó dé àwọn ọmọ wa ni ọwọ́ á dá wọn ọ̀dọ́ náà bàbá wa ti dàgbà pẹ̀lú àwọn nǹkan tí wọ́n ń ṣe iná ni wọ́n sì mà wọn ò sì gbọ́ mi. nígbà tí wọ́n wà máa ṣàyè ní ìfún ẹni tí ó sọ kò sẹ́kọ̀ọ́ ọlọ́run ló ń gbúdà bàbá náà ni ó dàlẹ́ ọ̀ṣọ́lá ṣẹ̀rí ṣé ń tẹ̀lé ẹ̀ kò ní sọ pé oníyàn fi pé ìwọ ọ̀rọ̀ ìyá lè jáde ohun tí ó lè jẹ tí ó lè bí èpè nínú sáà ẹ ẹ̀yẹ́ ti jáde ohun tí ó lè lòdò ṣẹ́rí pé lọ́dọ̀ kọ́kọ́ bóyé àyín ọmọ sí o pẹ̀lú fáti àti wọn ń ka ìgbà fáti àti ẹ fi ṣe yìí bàbá àti ìyá rẹ̀ bẹ́ẹ̀ tó wọn. ṣé tí ó ti bẹ̀rẹ̀ yìí náà jẹ̀mọ́à sẹ́bí ìgbà tí ọ̀gá bá wọ ọ̀gbọ́n bá tíà kàdúgbò òkú kíkà ìdáná lọ́nà bàtíà amẹ́ríkà ayamudu àtúnfẹ́kọ́ dọ́ọ̀mù náà gbọ́ yé pé ọ̀ máa ná nínú ọba tó dé ní ẹ̀yìn ọba ìjọba kọ́kọ́ bá yẹn gbà irú fáàtì bàbá wa láti lọ́wọ́ máa ń gbà ebi tí wọ́n wọ́n ọmọ ìjọba fi ń gbà ìjọ náà ipò òkè síwájú lọ kẹ́kọ̀ọ́ ìwọ́sẹ̀ tó wá pò mọ́ báyìí kí ló tún pò mọ́ yìí bàbá gbogbo ń tẹ́ wá ń rí lẹ́tọ̀ ní kí ló jọ mú súnà bẹ̀ kò sì súnà ní ìsìlámù wa láti lẹ̀. ìsìlámù ló rí di àdínà rí àáfà òun ni babaláwo ìgbà wo lórí nígbà yìí ìsọ̀túnmọ̀ lọ babaláwo máa ń gbẹ̀bọ̀ lọ nígbà òmìnira nígbà òmìnira ọ̀kẹ́ ẹ̀yẹ mẹ́rin ló kọ́lá ẹ̀yẹ mẹ́ta ló kọ́lá ìwọ́n ní kọ́lá ẹ̀tẹ̀ méjì bẹ́ẹ̀ dúdú bẹ́ẹ̀ ní fòkó lóyún láti orí youtube àti máa rí. wọ́n wá fún mọ́mú ládùúgbò wọ́n lè lò bẹ́ẹ̀. àwọn tí wọ́n bá sara wọn tí wọ́n bá ń gbéra wọn láyè tí wọ́n bá lọ abẹ́rẹ́ kan rẹ̀ wọ́n lè ọkùnrin yóò wọ́pọ̀ ọ̀hún ìbá ọ̀lọ́lọ́bẹ̀ẹ́ ti. bẹ́ẹ̀ ni àwọn akáyé kí àfa ìpínlẹ̀ rẹ̀ kí ló bá nílẹ̀ kó sí lọ́jọ́ nínú kóòsì láti kí ni rẹ̀ tó mú wa àlámọ́ wa. Àlìsílámù wọ́n sinmi wọ́n ṣe mọ̀tò ìwọlé ìsìlámù. Tí a bá ní ìsìlámù lọ́dà, òun ní sunna. Tí a bá ní sunna dà, òun ní ìsìlámù. Kí lè yí wa? Bá olóòfin dọ́kọ̀ nàbí ìsìlámù. Tí a fi sọ̀rọ̀ yìí, màmá sì ló sọ̀rọ̀ sọ̀rọ̀ lórí nígbà yìí, nígbà yìí, wọ́n yá ayé wa náà sí gbogbo èèyàn ẹ máa gbọ́ fún ọlọ́sọ fún yín o ọ̀pọ̀ kò fún ikú má má ò pàmò sí má má ń tẹ̀lé ìlú ìní ìdásán tó ń bì yìí bí wọ́n sì máa ń sùn sí wọn. ìtọ́jú pé kí ẹ báyìí gbà mú ẹ ní sọ̀rọ̀ tí ó bá wọn bá nígbà مسؤولون عني فما أنتم تقولون Ẹnu ti sọ́nà. Tí máa lọ tán, ìsọ́nà ìdí ọba ń pẹ̀ yín làbá. Wọ́n máa bí tẹ̀ ẹ̀ bá ń kiri pé sí ni mo ṣe ń kiri ẹ̀ kiri ẹ̀ nìkan mọ̀ èèyàn. Wọ́n bí wípé táwọn èèyàn bá lálàkálà kí ni àná lórí rẹ̀. Wọ́n bí táwọn èèyàn ọ̀bà tà bọ́ọ̀lù àwọn oṣù mẹ́ta wọ́n bu yín máa ń dáwọ̀ bá ṣe lọ́n lọ́nà kẹsàn-án kejì bọ́ọ̀lù àwọn oṣù orí àforíjì gbogbo bí mo máa ṣe wọ́n bu yín ó jẹ́ pé wọ́n fi ìsìláàmù fún wa kí wọ́n wù ú lẹ́rù. kí bí wọ́n yìí wọ́n ní bá a ṣe bẹ̀rẹ̀ mo kì fáàlù mo bẹ̀rẹ̀ mo kí ní ifá tí mo kì yẹn ó ṣe kí ni ó rẹ̀ ní o. mo kẹ́ àwọn adìyẹ àfà kí làbá àfi ògùn kí làbá odò tó fi wọ mùsùlùmáyì kí làbá odò tó fi wọ lẹ́tọ̀rì ìsẹ̀lẹ́bì ìtọ́nà fẹ́rẹ̀ ìtọ́nà ọ̀fẹ́rẹ̀ mélòó mélòó àwọn tó jẹ́ wípé tí wọ́n bá ṣe náà lẹ́sùn sáà àdébí ọ̀dà gbà sọ́dọ̀ náà wọ́n sì ṣẹlẹ̀ láì ọ̀gbọ́dọ̀ sọ ẹni tó ṣe wọ́n fẹ́ ẹsẹ̀ káàkiri wọ́n fà á lọ́wọ́ yìí lọ́wọ́ bàdẹ́gà ìlú sunna. láyé tẹ́kínìlù dínú náà ilá bil àhàzì bil kìtàbí wà sunnati jẹ́ǹbẹ́ǹ ìlà jẹ́ǹbẹ́ǹ. kẹ́sì òkè pé ọ̀rọ̀ nìkan wa ìyàtọ̀ sínú nítorí kí wọ́n fà yẹ anna sunnata mukhassasatun lima ummima wa mubayyinatun lima kòtò lélọ̀. Wọ́n lè fàṣẹ́ tó ń lè mọ́ òṣìkílà àmọ́ bí ìtura rẹ̀ àti ẹ̀rí ìkẹ́kọ̀ọ́ kan. Jàmáà àǹfààní ilẹ̀ Yorùbá babaláwo làwọn èèyàn fẹ́rẹ́ sí o. Ọ̀rẹ́ náà láàbọ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ mẹ́ta gbogbo ẹ̀ ti gbà yín sóògùn mélòó babaláwo mẹ́. Ọ ẹ ti gbà síláàmù débi pẹ́ẹ́rẹ́ lórí babaláwo náà. Ṣùgbọ́n fún wọn ní babaláwo. Hmm ọ̀rọ̀ tí wọ́n ọ̀bẹ̀ sí àwọn tí wọ́n kàwé kan wọn ò fẹ́ ṣe ọ̀fẹ́ ṣe ìsìlámù ọ̀tọ̀ wọn ò sì fẹ́ ṣe kírísítẹ́nìtì ọ̀rọ̀ ìwà ajọ́ kò pé káwọn ọmọdé náà ṣe ẹ̀ káwọn ọmọdé náà ṣe. most ọ̀rọ̀ mọ́sùn ìtàwọn alákọ̀wé wọ́n sọ fún imam imam ẹjọ́ àti yan kọ́mítì tí wọ́n máa rè fún ìwòkútùmọ̀ àyè ẹ gbọ́dọ̀ mọ́sùn mi ti òkútùmọ̀ àyè gbogbo ọwọ́ ìsìn àwọn kọ́mítì máa dé òwúrẹ́ ẹwọ́ wà kọ̀pútíọ́yà lọ́yà àkàkàtì ẹnjìníà wọn mú ilé ìwé jìnnà torí gbèdé torí ń fún mọ́mí ìwé oṣù. jamaa lọ́ọ̀dù tí àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti wá kà wá tẹ̀sí wípé ìgbọ́dọ̀dọ̀ dé ká lè gbà á máa ọ̀rọ̀ ọ̀mọ́ torí wípé wọ́n ti chéǹjì gbogbo fífẹ́sì mi sóúnjẹ jẹ́mọ́ ìpínlẹ̀ náà lè lọ àyàfi kára mùsùlùmí ká jókòó ká wo tá n bá bọ̀ ká wo bí abadé. jẹ́mọ́ à tọ́pá yí ẹ̀yìn mọ́sálásí bàbá rẹ̀ lọ́kàn sọ́ńdá kálẹ̀ nípa àti sàwádìí bàtà dé wọ́n náà nìkan ní fún owó oṣù. kí ni ìyẹn pẹ̀lú? kí ni ìṣòro? owó oṣù. <laughs> bàbá ní sí ẹ̀sọ́ bẹ́ẹ̀ fún mi káwọn tó mẹ táwọn lè wú sí ẹ̀sọ́ bẹ́ẹ̀ fún mi. ṣé n bẹ́ẹ̀. jọba bí ṣe ń bẹ líìkì bá a ṣe bá bẹ́ẹ̀ ni méjì ni o. ìgbà tó ní bóòlù bẹ̀rẹ̀ sí pé bàbá wa sùgbùlù ló ń pè bàbá mi bàtúrà wọn ló ń sàbí àfihàn pé bàbá ń tàbí wọn ń kó àwọn ọmọ àwọn àwọn ọkọ̀ kájà ìlú ṣé kí n tán lọ́dọ̀ ọ̀rọ̀ rárá fún mi lọ. wa ní ẹ̀yìn ọmọ kí òun ní ọmọ nínú kú iye o. Lónìí ìwé ìsáyẹ fún ẹ̀ tí kí òun fẹ́ máa lọ. Hmm. Ẹ kò sọ̀rọ̀ ẹ mẹ́gbùrú o. Torí pé ń jẹ́ tí ń kó àwa sínú ọkọ̀ ojú omi kí bèbí òdò ní ẹ̀rí akóbé ní tó lè gbé wa débèbè kejì káfí wo tí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò sí lásìkò wa o ṣùgbọ́n tí yàrá sí wo èyí kí ìlú ẹ̀yọ́ lọ mi tọ́lọ̀ ń bá kọ́kọ́ rí tí ọ̀bẹ débèbè kejì tó fún mi tí mẹ́mẹ́ ó wá sọ fún mi ìṣùkú nínú ní ìgbà lọ́wọ́ rẹ o. àbáwọ̀ mi sọ bẹ́ẹ̀. bàbá ìṣùkú nínú ọ̀rọ̀ bá ní bàbá wọn kẹ́ ń bá lọ sí wọn àti bí wọ́n ṣe fèsì aláàfin ọ̀yọ́ àná mo rí pé tó bá jẹ́ mùsùlùmí jẹ́ mùsùlùmí gidi o wọ́n tún ṣe báyìí wọ́n máa ṣe báyìí o èyí ó ní àwọn bàbá yìí wọ́n sì jì ájì wọn. kó o kọ́ bá kọ́ ìgbàgbọ́ wọn. ìgbàgbọ́ ni wípé òdodo ń gbé ẹ̀sìn ti ló ń jẹ. jọ̀mọ́ táyà bí èèyàn papò gbàlàyé ọ̀nà ilé ọlọ́mọ yìí ọ̀nà orí o. ànábì mẹ́ta kò fún àbákiri wọ́n á pariwo kọ́ ọ̀dì ìdájí o à ń lọ sí ìlú mọ́lù tí ó dé náà ó sílẹ̀ sọ pé ń bá ṣẹlẹ̀ ìkó ìwé ṣẹlẹ̀ àwọn ọmọ ṣẹlẹ̀ ọjọ́ ṣùgbọ́n nǹkan kankan ló kù sí. jọ̀mọ́ ẹ wo igun yẹn kí ló ń bẹ̀ fà á ẹ wo àfa àtàlọ́wọ́ kí ẹnu tí ẹ sọ̀rọ̀ ẹ̀dá tí wọ́n mọ̀ sọ̀rọ̀ bá dé gàrí náà wọ́n pè lẹ́nu. jaka púpọ̀ ìyá ọlọ́dọ́ tó bẹ̀rẹ̀ sí bàbá àdìgbì tí gbèsè wa ẹni àwọn ò tí ì gbé wa ṣùgbọ́n ká lójú wọn dalẹ̀ nígbà táwọn ọdún gbélé gbáà ẹ sọ pé mo sì ẹ̀ka ogun abọ́ ayọ̀rẹ̀ wà ẹ̀ka ogun abọ́ ìrẹ̀ ráìsì tábìlì panúdà náà kápá géètì nínú ọ̀sán náà ó ní èyí wọ́n mọ̀sán. Àbáwọ̀ sọ̀rọ̀ lánàá náà. Àbáwọ̀ lánàá gàrí. Àbáwọ̀ bá ń gàrí. Ẹ̀ka ẹrú náà ní o. Ó tún bí o. Jọba ààyè Peter Adéyìí òǹlà tí ń sọ fún ọ̀dọ́ ẹ̀sìnṣe gbogbo ẹ̀yìn bàbá wọn tọ́lọ̀ ń sọ apc sábọ́ọ̀sì ìjọ ọ̀pọ̀ ọmọ ẹ̀ lò pé o ibi tí ó rí mẹ́ta wò ṣe fẹ́ràn náà ti gbà yóò sì gbà ìṣá ọ̀wọ̀ ti ní ìlọ́pọ̀ ibi àjọ méjì gbogbo tó kálukú wọn ń gbẹ̀ ẹ má wo ẹni tí ń sọ ọ̀rọ̀ náà ní kẹ́yìn òwe o ẹni tí ń sọ lè kéré ẹni tí ń sọ lè mọ̀ màmí yóò sì gbé kalẹ̀ ṣùgbọ́n èyí yóò mọ òdodo tí bẹ́ẹ̀ ní kí ni o. صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم من دعاء عبادنا كتب جاء في السنة سنة الإنسان صحيح الحديث أبي رافع ورحمة الله صلى الله عليه وسلم حضرتك لا أنفين أحدكم السرعين أبا جيري أن يكون لنا بأنفانا يأتي العمر مما أمرك يوم يفعل تقول لا ما وجدناه في كتاب الله وإلا فلا شو بحسن كده أبين يمد في كده سواء القرآن tí wọ́n ti sínú Quran ní ìṣe Quran làwọn mọ̀ láti yàtọ̀ sí ẹ̀ àti ànábì ní tí tù àná rami fúláwù náà ọba ẹgbẹ́ta fún mi ní Quran òun ló wí gbọ́dọ̀ rẹ̀ àti túmọ̀ rẹ̀ ó fún mi ní ilé ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ ẹ̀ wọ́n tọ̀dọ̀ lọ́kọ̀ọ́ba gbọ́dọ̀ rẹ̀ wọ́n tọ̀dọ̀ tìkìrì. jọ̀mọ́ra tí èèyàn bá ti sọ pé èmi ẹ̀ sáyẹ̀ sínú náà ẹ méjì kásáré bù nǹkan dàbí wọn lọ wò yé ni yé ni báwo àṣàrà yìí pé súnmọ́ ìlú ẹ̀ ní ìsìláàmù ìsìláàmù náà ní kí ni o ó lọ mọ̀ bá ọ̀dà ẹ̀ wá gbọ́dọ̀ ọ̀dọ́ ọ̀dọ́ kan á kú bàbá ìbáfọ̀ ìṣẹ́yìn ó bí ìbáfọ̀ ìṣẹ́yìn nù nítorí náà ìbáfọ̀ ìṣẹ́yìn nígbà wọn sọ̀rọ̀ àbí kò dàpọ̀ dàpọ̀ náà bàbá ní ẹ ti ẹ̀ dùnú kí ni lẹ́yìn ìsàbẹ̀ tó ha bì fún nẹ̀nẹ̀ bí àhàdí ìfà lọ́nà ìdí ẹ̀rọ bá ní sọ̀rọ̀ àwọn orúkọ ẹ̀rí àní bá ń bẹ̀. púpọ̀ kan ní ẹ ọ̀rọ̀ méjì kan máa sọ fún wa pé ń bẹ ní ọ̀sìn àní nínú kọ̀ ní ìyẹn. ìrọ̀ mi yóò ní kàbọ̀rọ̀ àmọ́. Òmìnir òmìnir Kayọ̀ wà dáta fi Kùránì gbọ́rọ̀ àrùbá sẹ́ni ìjẹ́ ìpàdé pé ìdáwà ń sọ ẹ bá gbogbo ọmọ rẹ. Bàbá ń jẹ oríkè oríkè nìkan ní ọjọ́ àná níbo ló ti bá ìwọ̀n àìlákọ̀ọ́gbẹ́ mẹ́rin níbo ti bá mẹ́rin. Wà á tẹ̀lé sọ̀rọ̀ wá ti kùn láhà ṣé ká gbọ̀ kan. Níbo ló ti bá làásánì? Sọ́sánì kí ló sábà yẹ fún wa? Ọlọ́gbọ̀n sọ wípé wà ní ju ìyàrá máa dáná والهوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى فهو الله مضى من الفكرة التي من نكتب وجاء الذي قدم نبر العاص أنت سبب من مكة ويوم يقول لك أنا بشر وش لا يقول في يوم ìyá alára bí rẹ tó lè máa bínú lọ tó lè máa yẹnu lọ tí gbogbo ojú bá ń sọ̀rọ̀ ọmọ ọkọ ó lè bá àbísà ọmọ bàbá àbí ọmọ kẹrin ó wà lọ bá nàbí ìdí àlẹ́bí gbogbo tó bá ń ṣe bẹ́rẹ̀ mọ́ máa kọ́ ọ́lẹ̀ ṣùgbọ́n tí èso sí ni àlẹ́bí ni fa àṣàrò ìlàfí àbí wà náà wọ́n sọ ẹnu rẹ̀ báyìí pé ó tù máa yá kùdùmí fẹ́ iná wù láyé kùdùmí ìlànà ha gbogbo tó bá gbọ́ tí ń jáde níbi máa kọ́ ọ́lẹ̀ kò sí tó jáde ní òwúrọ̀ náà bàbá mi màwọn mọ̀ sọ ma pé ẹ̀kẹ́ nígbà kúlù máa kọ́ ọ́lẹ̀ wọlé ìsàkúrò ìhàpì kọlá kòròsò gbogbo ìwé tí wọn yé àyè nípa sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá náà wọn sọ àyè máa yé òdodo bí kọjá wípé ìgbà tá ìyá nípa tí kúrò náà yẹn fi sọ̀rọ̀ ẹgbẹ́ tó àwọn ọsọ wọn ní òun náà bí ẹtí ẹkọ omidẹgbẹ òun àti wáyé ní bí ó ti láàárín sọgbẹsọ wáyé bó ṣe wọ́n bá lùkú ó kéwì bá ṣe wáyé lọ tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ náà sì bí nínú wọn bí nǹkan mí yóò tó máa ń ga wọn. sọ ma bọ̀ wọ́n ti sọ́nà ṣùgbọ́n nígbà tí èsì pé wọ́n gbà látọ̀ bọ̀ ẹ̀ náà kò yẹ ká tó gbọ̀ nǹkan ní. nígbà tó ṣe sàrà wọ́n ní ara pé bí ọkùnrin nígbà ọlọ́ndáyé tán oko náà kan lọ ó ní ẹgbẹ̀rún ọlẹ́ẹ̀kejì ẹgbẹ̀rún mẹ́rin kí jọmọ́ra tá a bá wá wo ibi tí ẹ̀sìn wa ti ń bọ̀ tó ètò ìwọ́dé yìí àwọn ọ̀dọ́ tọ́lọ̀ ọba ti jẹ́ àrìnàrí ẹ̀sìn sẹ́ ẹ̀ máa kó sẹ́yìn lọ́wọ́ wa lánàá àwọn èèyàn máa fi àyà àgbálẹ̀ bá wù kọ́ bá ń dọ̀wọ́ lẹ́yìn àwọn bàbá yẹn gbé ìgbìyànjú wọ́n gbé wọn dìde wọ́n di pé wọ́n lóṣù wọ́n ń dù kí lójúṣe ní àtẹ̀yìn náà bọ́ọ̀sì pẹ̀yìn díẹ̀ díẹ̀ díẹ̀ tó lè fi síkí ni yóò fi mú. lánàá tí wọ́n bá lè bí ọmọ dọ́gba ilé ìfẹ̀ta wọn ò kò bẹ́ẹ̀ kí wọ́n kó wọn láti ìfẹ́ sílẹ̀. yóò tó bẹ́ẹ̀ nínú yóò gbọ́ inú ọba ìní ààfin wọ́jọ́ torí wọn ọ̀gbà pọ́nmọ́ lásán ni ọ̀sán ni ọlọ́run sí. ọgbọ́n ọmọ wa bẹ̀rẹ̀ pé atọ́ mélòó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ iye obìnrin tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lato lọ́dọ̀ àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ka obìnrin mẹ́tẹ̀ẹ̀ka nígbà méjì gbé àtò ní obìnrin méjì yẹn àtò kan náà náà àtò ọ̀run wọ́n wà á pé gbogbo àwọn olóògùn òun òǹkàlùkù ọmọ àwa ọmọ àwa bọ̀lẹ́bọ̀ ọmọ tó bá bàbá mi lórí ní ìbò tí yẹn máa ṣe é sí kó bá ṣe é lọ́kọ̀ báyìí kò sí ní ẹsẹ̀ pé yẹ́n nílẹ̀ yẹ̀sù wọ́n wà á kọ́ ìmọ̀ yìí nǹkan sí náà wọ́n fún wọn lọ bẹ̀rù ẹ̀ kára bí o sì bẹ̀rẹ̀ rẹ̀ mọ́ òòsàgìyẹ bẹ́ẹ̀ sọ báwọn ṣe iye àti ẹ̀fọ́ pẹ̀lú ìdí ìrìn ẹ̀fọ́ lásìkò rẹ̀ àtọ́ mẹ́ta tàbí àtàbá ló ń bẹ lọ ẹ bá ti lóbi kì í bí kan wọn ò ní ọgbọ́n náà bẹ́ẹ̀ tẹ̀sán ni tó bá ti kó sọ̀rọ̀ wọn wọ́n ti máa máa dá ìgbìyànjú sí ìgbésẹ̀ èyí tó dáa jù ní oṣù náà wọ́n ti wọ́n dájọ́ bẹ̀ bí wọ́n ṣe pinnu mú o ó tó di wípé àwọn bàbá mi bẹ̀rẹ̀ sí ń dáama ilé ike sọ́dọ̀ bàbá olóòṣà ọ̀yá ẹ̀rọ bá ẹ̀rọ bá wọ́pọ̀ ẹ̀rọ bá kọ̀ bẹ̀rẹ̀ ẹ̀yọ́ màmí náà tó bá ti yá jùlọ ẹ̀rọ bá wọ̀ lẹ́yìn sí ilé àfà díẹ̀ díẹ̀ iná fà tí àwọn àfà fi di ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ wọn gbọ́nà náà nítorí wípé wọ́n ń pè wọ́n sẹ́sìn díẹ̀ díẹ̀ ṣùgbọ́n ìsìláàmù ti mẹ́lẹ́wọ́ wọn kìí ṣe gidi ọlọ́ọ̀ ni ó fi kẹ́ ẹ̀gbà torí pé wọ́n fẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ wọ́n rí jù bẹ́ẹ̀ lọ ni. bí èsì wá aṣọ gidi àwọn nǹkan tí wọ́n wá ní ìdáwọ̀ èèyàn bá ti wá bá wọn ọba ń dá wà láàrin àfẹ́rẹ́ ọ̀gbọ́n kìtà fìlẹ̀ ọ̀gbọ́n kìtà fìlẹ̀ àdékùnrin ọ̀sán lọ́wọ́ mi ọ̀sán lọ́wọ́ kó tó lọ. Oríṣi onígbà ní sàlẹ̀ ọ̀rọ̀ hajj ń sọ wípé ó lọ́wọ́ hajj bẹ́ẹ̀ náà síkà kan olùwà ń lò ní síkà kan kí n tó lọ gbogbo náà ló sì yé o tèmi báyìí láti ẹ̀sìn yọ sùn náà lè fẹ́ báwa náà ṣe fìlàmù láti báyìí ló ṣe pé. Ìsìláàmù ohun ọ̀ṣọ́, Súnmọ̀ ohun ọ̀ṣọ́, àti ọ̀ṣọ́ àti ìgéjìrọ̀ ẹni ọmọ yẹ ọ̀sọ́jú ọ̀sọ́lọ̀ ìntànà bí fi ṣàlàyé ẹ̀sìn ló fi di tó fi kọ́ wa bá a sì ṣe bá bá a sì ṣàlàyé òun náà ní bẹ́ súnà káwá kíá rẹ̀ ọ̀sọ́nà tó a sọ àwọn ọ̀sọ́ olùyà gbogbo ìntànà bí ṣe nǹkan olú yálà olú lọ́rọ̀ ni àfi ní yálà ó ṣe ní sẹ́nu ẹ̀ẹ́dẹ̀kẹ̀rí yálà wọ́n ń ṣe ọwọ́ àtàlẹ́ lórí pé ọ̀sán ẹ̀wọ̀n dọ́kọ̀ agiriji ọ̀bí ìjẹ́ ṣùgbọ́n ìjẹ́ ìlẹ́bù kìí ṣe àwọn ọ̀nà torí wípé wọ́n jẹ́ orí tébù níwájú àdébí báyìí kó wọ́n lọ bí àdébí ọ̀jẹ́ ni àdébí ni kò sí lọ́dọ̀ tiwa bákan náà ó sì lóòórùn kan tọ́jà wípé àwọn màlàíkà ọ̀láyé kì í bọ́ọ̀ wà máa bẹ̀rẹ̀ kì bẹ́yìn gbogbo ń bàlẹ̀ kí ni ó sọ àwọn mùsùlùmí ká ká là ń wò bí olórí ọ̀tá súnà yìí náà tani nínú àwọn tó sọ yìí àrídàgbò yìí máa bẹ nìkan tọkà mi balẹ̀ pẹ̀lú ọ̀dọ́. níbo ni wọ́n ti ń ṣe ọ̀tá súnà jù nínú sábì lónìí. àwọn bárakàlàfẹ́ lọ́dọ̀ àwọn tí a ń pè ní àfà nítorí pé ọ̀nà tí wọ́n rìn ìgbà tí wọ́n rí nàrí súnà wọn ò ní padà ẹlòmíì ò tiẹ̀ nílẹ̀ ìdí sí ẹlòmíì rí kò ní ọ̀nà torí pé ibùdó àwọn ọmọ ó ti dé níṣẹ́ ká sì jẹ́ mọ́ lọ́wọ́ ebi àti mọ́ọ̀nì ìdánwò ìparí ọ̀ ebi sọ pé ńlọ̀gbà ìmọ̀ ìlú sọ pé òrìkèdè rẹ̀ ńlọ̀gbà gbogbo tí yàrá sì gbé lọ́jọ́ ti yí mọ́ ààyè àmọ́ fífi ẹ̀rẹ́ àwọn ọlọ́run ọ̀rọ̀ ìbọn ọ̀rọ̀ fẹ́ gbé ẹgbẹ́ fọwọ́ sàgbọ́nà irú ikú bí ní ẹ̀sàlàyé ilé òtún ní ẹ̀sìn wa sọ̀rọ̀ wọn bẹ̀rẹ̀ sùúrù lẹ́sìn bàbá ló sùúrù ẹ̀ẹ́dẹ́ fifty naira bẹ́ẹ̀ èyí ni ó pè ọ́ kọ́kọ́ máa ń sọ sẹ́rí yẹn lẹ́kọ̀ọ́ ọlọ́sẹ̀ bàbá àgbòrò tó bí ìyá ìyá àlàbà náà ah, bàbá yìí náà sì ah, àwọn ilé náà sì bí o sẹ́rí ìgbà ní ẹgbẹ́ fífi ìrìn àgbà ọlọ́mọ ẹ̀mọ́ mọ́ torí pé ìbejì bàbá ẹni ìfẹ́ yàwó ẹgbẹ́ méjèèjì pọ̀ pẹ̀lú ẹ ẹ títí abẹ́ ẹ̀bà pápákọ̀ọ́ àwọn sọ̀rọ̀ ìgbókò sí fún sùlámù ẹni tí ọ̀nà bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ lórí ha àtàkùnrin lè yọ ìwé ẹgbẹ́ bẹ̀rẹ̀ wá kò sí fún sùlámù. níjọ́ àná tí ò sí ọ́n àwọn bàbá yẹn ní kí ìgbìyànjú tiẹ̀ ní fi gbalí ẹ̀sìn jọ́nà kì í ṣe bẹ́ẹ̀ ní ẹ̀rú ẹ̀wọ̀n tó dá àṣàlà do káfíń ṣe ń gbóòrò dà gbóòrò dà wọ́n sọ àwọn ìdánwò iná máa fi fi sálẹ̀ wọ́n wà sọ́ọ̀tù àti nàbì wọ́n ṣe bí wọ́n ṣe kó mẹ́rin náà ẹnu wọ́n lè ṣe kọ́ńdọ́ọ̀mù lẹ́wọ̀n sà gbajì gàdí. Èdè ti dé ó dé fọ́dọ̀ ọ̀dọ́ kò ságbé kalẹ̀. Òwúrò ti dé ọ̀rọ̀ sàgbàlagbà ọ̀nà tí ń tọ̀ ti dé oúnjẹ. Ṣé pé gbogbo ọ̀nà làdúgbò àrùn sàkùnmẹ́lẹ̀? Àná ọ̀nà láti tà kí ni a ti lọ́ta? àti kí ni àlọ́ta láti bá a. sẹ́ni tó wájú pé kéwù tó kékeré ni oògùn lọ́pọ̀ mẹ́tọ́ ti ló ń jẹ sẹ́ni ọ̀rọ̀ ọ̀dà ni àti àmọ́ náà. àwọn èèyàn ń lọ ìyẹ̀lọ́gbà nínú ló fi ọ̀gbìn náà ṣàwáyé lápòlápọ̀ nígbà láwọn òkúrò ọ̀sásùn àwọn àríyàn ló gbogbo ìtàn ọwọ́ ọ̀pẹ̀ tí ó sàlàyé ọ̀pẹ̀ tí ó gbà ọ̀pẹ̀ tí ó jù láwọn èèyàn bá a tún dùn bẹ́ẹ̀ bá a tún bẹ́ẹ̀. ẹ wo bá a ṣe bá mi nílẹ̀ lága fún rahimu ọlọ́run gbà á ọlọ́run ìwọ gbà á ọmọ fèsì ṣe jẹmọ kí ló sọ àwọn àbáyé tẹgbà gbòòrò. bá a ṣe máa bẹ̀rẹ̀ lọ́wọ́ ní ìsìn àwọn àdúgbò kan bẹ̀ ẹ̀kú bá kú ó ní ìyá owó tí wọ́n san kí wọ́n kò tó dìbò wá kí oṣù kan kí ẹsẹ̀ tẹ̀sán dandan o owó òògùn bàbá díje láti wá kí oṣù kan yìí o ṣòkùnà tí wọ́n sì fẹ́ wọ́n dé kù fìdáwò bẹ̀rẹ̀ ìjẹ́ pé fìdáwò ní ifi nǹkan jẹ ọ́ àdúrà tá a fẹ́ ṣe ọ̀nà fẹ́ fi kó sẹ́kẹsẹkẹ sọ̀rọ̀ àwọn ọmọ nìkan tí wọ́n máa dàrá múlò sàárẹ̀ ẹ̀wù kẹ́kẹ́ sí fara náà pẹ̀lú ó sì jẹ́ gbèsè kò sí tó bèrè nínú báyìí láti máa gbé olókùn yóò máa bèrè fífọ́ sórí gbèsè náà tí wọ́n bá lómi àbí òṣìṣẹ́ omi tí tí wọ́n ti lómi tí èsì àbí òkùnṣe àbí ọjọ́ ìsìn sọjọ ìgbèsè ọjọ́ ìgbèsè sọjọ ìjọ ìsìn kò ní ìjọsìn sọjọ ìjọ ìsìn àrẹ ìjọsìn àbí ọgbọ ìdá. ẹsẹ̀ lẹ́yìn nígbà tí tàbí ìmọ̀ dáadáa ó sọ náà wá ní à yóò rí bẹ́ẹ̀ ìyàn kọ́ńtà lórí mu alẹ́kùn kò tẹ́lẹ̀ ọkọ̀ lókè wáyé ẹ̀mí mu mi ní pé ó dára tó ló ṣe wọ́n ìmọ̀lẹ̀ pẹ̀lú gbèsè tọ́ba kiri dáná bí ìkẹ́ títí ìgbà kan ṣe ṣe ṣíṣe lẹ́yìn bó ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ṣe sọ̀rọ̀ jàmbá ẹni ẹni bá kú mo ti ṣe wọn òdòdó wọn òdòdó fún ìyàwó rẹ olùkàwé ló fún ìyàwó rẹ wọn yà wọn wọn wọn ní ìlú wọn yà wọn yà wọn wọn yà wọn ní ìlú wọn yà wọn wọn sùn lẹ́kọ̀ọ́ ọkọ rẹ èyí tí wọn ń lọ kó lóko sọ wọn ní wọn yà sí sí náà ọkọ ní ìbànújẹ́ kan ọjà ìdókòwò ìbànújẹ́ kan ìjọ ìyẹn tó wà fún ìwé kó lóko sọ wọn wọ́n bọ̀ wá pé àkànná ọmọ ìlú lẹ́yìn báyìí èdè tí ìwọ̀n ọmọ méjì ni wọ́n kà lọ. ó lé okú náà èdè tí wọ́n yóò kó ẹrù èèyàn méjì sí tẹnìkan òkú náà èdè méjì ó so ó so oníṣẹ́ ìfẹ́ èdè méjì sí náà ó sì lóko ọlọ́run èso mọ̀ gbọ́ ẹwù ẹwù kà. ṣé bí wàá náà ló lóko ọlọ́run? tálẹ́ ọgọ́rùn-ún fọwọ́ wọn lè fọwọ́ jẹun ọlọ́run àdúrà. wọ́n mọ̀ wá kíkú. bákan náà ìyá ọkọ̀ ọ̀kan náà wà ẹgbẹ́ bá ti rí sè é àmì ìfìjà sí ọ̀gbìn ìléyà àmì ìfìjà sí ọ̀ọ́. ìntì ń jẹ́ súnà lẹ̀sìn òdodo ṣùgbọ́n ẹ̀sìn ájá ọ̀nà wọn sẹ́lùmí yóò lọ sí lẹ́yìn òdodo lórí àwọn ọ̀dọ́ ọ̀dọ́ tí ọ̀bà bá kàn ẹjọ́ sọ̀tọ̀ fún ọ. tí ọ̀bà bá kàn ẹjọ́ bá rọ̀bá o bàbá bàbá kí ni o wá èèyàn fẹ́ gùn lẹ́yìn kí lè torí ọ̀nà ìjókòó pé ọ ìsáàfà tó yẹ pé ọ̀dà ṣé o tó ń tọ́ yẹjú ó ní kí ó yọ ọ̀yà kan bẹ́ẹ̀ tì méjì bá fifty thousand ìgbéra ọ̀rọ̀ ọ̀rọ̀ mẹ́rin gbà sí lẹ́yìn ìgbàyẹn máa kọ́ ọ̀rọ̀ ń kí ó four hundred gbé láti bá ibẹ̀ lọ́ọ́ ti rí àǹtọ́ lọ wọ́n sì parí ẹ̀rọ pé àfà ẹ ti nílẹ̀ kẹ̀kẹ́ nílẹ̀ ó dẹ̀ wá ní ìplọ́tì náà bẹ́ẹ̀ bá ló kéré ibẹ̀ nígbà bó ti bọ̀ lórí nílé o. lòun ti gbé lòun e. ti gbé. E. ẹ sọ fọ́tọ̀ wípé ìjọ ọba yẹn ìmọ̀ ní òsì lọ́nà lọ wọ́n fẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ má ṣe fọ́ pé ìsìláàmù o ọlọ́run ṣùgbọ́n náà ò ní ìrọ́jì lọ́dọ̀ àwọn eléyìí nítorí pé ń tẹ́rì náà kí ló dé fà ọba náà ni wà máa kún náà mọ àdìdì nù. Báàmì ìfìyà jẹ nìkan àgbàkà bá lòdì sẹ̀sìn. Tàánú láwọn létí bíbá, tàánú sàyè fún wọn, tàánú sọ báyìí, tàánú sàwọ ọ̀sásùn, bàbá wa kàn gbé. Wọ́n lè ti wọ́n fẹ́ pèsè o, bàbá bàbá wọn fá wọn sí orí rẹ̀. Àpá ìyẹn kan bàbá yìí, bàbá kò là pé yóò rí lẹ́yìn. Wọ́n ní àpá jìádìí ní àdúgbò Sibari Dàdú lẹ́yìn. Ẹ̀rọ ìgbòho, bọ́lá wọ́n nílẹ̀ lọ àwọn eléégún náà sàmú bẹ́ẹ̀ kí àpò ìsàmù ìgbẹ́ ìgbà wọ́n yóò wọ́n fi sàmú bá àdìgbà ọ̀bẹ tó yẹ ọ̀rọ̀ àkùrú kí wọ́n ní bẹ́ẹ̀ yóò gbọ́ lọ kárí làbọ̀ tó yẹ ìbọn tó wọ́n náà náà bá fọ́ ni wọ́n gbà tó gbọ́ lọ́wọ́ fọ́ kúkú ẹ̀rọ mílíọ̀nù gbogbo ẹ̀ tí wọ́n wá lè gbà pé táwọn kó sára ìdí òrì táwọn olójú ilé ọlọ́run wọ́n mọ̀ fẹ́ nígbàdà àwọn ẹ̀fíkúzi o ọlọ́run ó sì gbà lọ́wọ́ tòmá ẹ̀mẹ́dà olórí ọ̀rọ̀ súnà ibi ẹ̀gbọ́n bí ẹ̀gbọ́n ti gún alẹ́sẹ̀ ìbẹ̀lẹ̀ ẹja lọ káàbà tí ìrí yọ orúkọ náà láàmú rọ ẹlòmí ìṣóògùn wọ ọmọ bẹ́ẹ̀ àfa àtọyọkọ máa kó alẹ́rọ̀ ẹ̀sìn kì í ó ti wá dànù ní ìdúkọ́ nítorí ọ̀fọ́ ọ̀rọ̀ That's why. sì àmàlà. Wọ́n wá níta lọ̀rí àfà, wọ́n dàgbà tí ṣe mútúárì. Wọ́n wá wù àbẹ̀ lẹ́yìn ẹni ṣe mútúárì tí ń tẹ́ práyà àpò. Kí ló ka práyà pẹ̀lú ẹtí àṣẹ́bí ń yọ Gbogbo sọ̀rọ̀ fara wọn. Wọ́n wá ní àfáàfin náà, wọ́n lọ wọ́n lọ wájú. Ìgbàgbọ́ fún ìfọwọ́gbà, ìgbàgbọ́ fún ìfọwọ́gbà báyìí ló dùn lórí tí ẹ lórí pé àwọn wọ́sàkà yà fi kì í kó orí àfi tí ó lè ṣiṣẹ́ ìlọ́wọ́ lọ. jọ̀wọ́ ọgbọ́n tí ń pèlú ìsìláàmù fún ọ. ọ̀dọ́rẹ́dẹ́ àti gbọ́dọ̀dọ̀ báyìí o ìsìláàmù mùsùlùmí èso lóògùn ọlọ́run àwọn àmọ́ dún ìlànà kẹ́kẹ́ o. ọlọ́run ẹwọ́ ẹwọ́ gbogbo bí èsì wọn lò súnà tá a sáfù yìí ẹ wo ti sẹ̀mí wá dà tí a bá jọ ń gbèdè àti ilé ajé family house wa kẹ́yìn ní ìsìn ẹ̀rọ family house family house. àṣàjì ìgbàgbọ́ wa àfa àlóòrùn fún wa ẹ̀rù wọn ní bàbá ìdílé ẹ̀mí mọ́ sẹ́gbọ́ àwọn àjẹ́ ní bẹ́ẹ̀ bí àwọn náà bá ṣe ẹ̀jẹ̀ náà délé ẹ̀mí. gbogbo wa ń àwọn ọ̀wá àdúrà wọn a sì gbádùn mọ́sálásí inú ọ̀pọ̀ àgbàdo lọ́jà àṣàlámà wọ́n sábà sọ̀rọ̀ mi gan tó wájú mùsùlùmí ọmọ ẹ̀yà ni àyà yọ̀ ọ̀gá báyìí tó fẹ́ẹ́ gbé ẹ̀kú gbé ṣùgbọ́n bàbá àlè sílẹ̀ báwa lé àlùmí nítorí kíni torí pé kí èsì ìsìláàmù òdodo là ń sìn. ìsìláàmù òdodo òní ẹjẹ́ àṣẹ rẹ̀ ló kó ìyàwó ẹ̀mí àwọn mẹ́ka níbi ọgbẹ́ ní kérésìsì láti ọdún mẹ́ta sí mẹ́rin bàbá lóbìnrin ọ̀hún ó ń wáyàn wá sí òtẹ́ẹ̀lì rẹ̀tìrẹ̀ aṣọ nígbà bíi fún ọ̀gbọ́lọ́gbẹ̀ ilé ìkẹrìnlá ọ̀rọ̀ àmọ̀ ọ̀rọ̀ ọ̀bẹ̀ ọba mọ̀mọ́ kí ó dìbò ọba mọ̀mọ́ ìsìn ọ̀dọ́tọ̀ ọwọ́ padà wá ọwọ́ ń bínú nìkú ilé ìdìbò àfa ń gbéya ìmọ̀lẹ́ ọba ọba ilé ojú ìlú tó padà ọba ọba ọba ní à ìbá sábà èyí tó mọ̀ tó òfin rí ọ̀rọ̀ tó lọ pé inú bí òun ó lè bínú kó o náà yàrá àwọn ilé ìfẹ́ yìí pé àṣìṣe kàní mọ́ ọ̀nà àfa kò kó àwọn ọ̀rọ̀ pé ọ̀rọ̀ àmọ́ kò ní ti ń gbọ́rọ̀ ọ̀rọ̀ pé ẹ̀sì ti yé o bá kó àwọn sí ẹ̀mí mẹ́jọ ó ní bá ṣe wà pé láti UK ẹ̀ àwọn ti wá ó náà ń bẹ̀rẹ̀ mọ́ ok mo túbọ̀ máa mi wá oṣù kékeré mo sáwò lẹ́nu ó ní bàtà ìlú wa bá ní ọgbà ìkó ojú kò láti pàtàkì bẹ̀rẹ̀ ìmúlọ́ta àti parí ẹ̀ ọlọ́run sọ́nà ju ẹ̀kan lọ. sọ́nà kan sọ pé àwọn òwe ẹ̀yìn bàtà wù ó sọ́nà kan ẹ̀yìn kan ló wù pọ̀ lọ́ta lọ́dọ̀. sẹ́lẹ̀ yẹn lẹ́ẹ̀mẹ́ta ẹ̀sán two hundred years owó kẹ́mi. àwọn ẹ̀yìn bẹ́ẹ̀ mọ yẹn bàtà wù one one thousand years. olú bákan náà yàtọ̀ fún parí nǹkan tó kọ́ alẹ́rìn lẹ́ẹ̀kan ta ló tó rẹ́rìn lẹ́yìn lọ agbaniwọ́ òwe rẹ torí ọ̀rẹ́ nìkan tí kò gbòdè tí ń ṣe ẹ̀fọ́ kí n bá mi lọ bẹ́ẹ̀ kí ẹ̀fọ́ kí n bá mi lọ bẹ́ẹ̀ kí.

kí ló ṣe fún ẹ̀mẹ̀ ẹsẹ̀ méjì kẹ̀kẹ́ mẹ́rin ó ti èyí bá dúpọ̀ wá fún ó ti ẹ̀gbẹ́sẹ̀ kẹ̀dọ́rùn nígbà wọn ọ̀dà kẹ̀kẹ́ padà. àbá ẹsẹ̀ kankan lọ́wọ́ ṣùgbọ́n mo tún bí mo ṣe ń lọ lọ́tọ̀ bẹ́ẹ̀ mo ń lọ ní àlàáfíà mi pé àwọn tá a wá dọ̀dọ̀ ní ṣẹ́gbẹ́ mi ò wà kọ̀ọ̀kan ká wípé àdúrà àwọn bàbá náà ni wà wò àdúrà wọn kí làdúrà wọn ọlọ́run bá ní paná ẹni gbé sílẹ̀ bíbíà rẹ̀ ẹni tí ọ̀gá sísun ọ̀gá ẹni tí ọ̀gá sí ọ̀rọ̀ súnmọ́ ilẹ̀ àdúrà náà ti ẹ̀ ṣe pẹ̀lú gómìnà ìlọ́gbà yìí ká máa ń dá ìmọ̀ ọ̀dọ́wọ̀ àgbàlagbà sọ̀rọ̀ ká máa ń káàfin àwọn èèyàn sẹ́sìn ọlọ́run bọ̀sùn ká lọ́wọ́ ọ̀tàwálá ká má gbé àwọn alágbára jù àwọn alágbára jù àwọn adigun àwọn làwọn ẹ̀sìn ọlọ́run ni ká máa ṣàlàyé èyí sáwọn amẹ́ríkà sí kí ni o àwọn ṣàlàyé fún àwọn èèyàn tún ìwé هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه وسلم. Súnà. Báyìí súnà o. Islam. Àjẹ́ wípé àyè Islam wà súnà tó náà ruhani fi basadi. Islam wà súnà tó ruhani fi basadi. Ọlọ́run tó ní wà àbúrò wa. Àyàkọ̀ ìlẹ́nìkan kì lọ́wọ́ sábà wà lórí ẹ̀yà láti wà lórí lójú wa láti wà lórí lójú wa ọ̀rọ̀ mi wà ẹ̀rọ wa lọ́wọ́ àwọn ẹnìkan tó jẹ́ lọ́rùn lọ́wọ́ àbá wa lórí ẹ̀yà láti wà lórí lójú wa. Láti wà á lórí ìrísí ìrìnà ọ̀nà àṣà òdá, ọ̀nà àkùnrin.